Exercise 3 Odò why? Mo lọ sódò. Mo lọ sódò. Kí Odò why? mo lọ sódò kí ló lọ ṣe mo lọ wẹ̀ ṣọ́ọ̀ṣì sìn mo lọ sí ṣọ́ọ̀ṣì kí ló lọ ṣe mo lọ sìn. ṣọ́ọ̀ṣì sìn mo lọ sí ṣọ́ọ̀ṣì kí ló lọ ṣe mo lọ sìn. àìsàn jó mo lọ ṣàìsàn. kí ló lọ ṣe mo lọ jó àìsàn jó mo lọ ṣàìsàn kí ló lọ ṣe mo lọ jó. Exercise 3, columns 1 and 2. Mo lọ sódò. mo lọ sí odò kí ló lọ ṣe kí ni ó lọ ṣe mo lọ wẹ̀ mo lọ wẹ̀ mo lọ sí ṣọ́ọ̀ṣì mo lọ sí ṣọ́ọ̀ṣì kí ló lọ ṣe kí ni ó lọ ṣe mo lọ sìn mo lọ sìn mo lọ ṣàìsùn mo lọ sí àìsùn kí ló lọ ṣe. Kí ni o lọ ṣe? Mo lọ jó.